Bonjour, ça va? Yes! Ẹ káàárọ̀ o níbi gbogbo tẹ́ bá ti ń gbọ́ mi. Yèyé from Paris. Mo ní bawa yoni, bá wa yọ̀ re, si boda wa kú wa, uncle wa, dádì wa, Sunday Ìgbòho wọ́n kó ogun àjàyè wọ́n kó ọmọ ṣe ah, àtàná ni mo ti fẹ́ go live <laughs> we're getting there wọ́n tí mọ mẹ̀mẹ̀ wọ́n rí nkẹ̀nkẹ̀ sincerely we're taking over Yorùbá nation it is a must àwọn náà ti rí nísìn nǹkan tó bá dé kójú ajá ń ṣe kíni ojú ajá ń ṣí ẹ̀jẹ̀. Eh, Marjorie, bonjour. Comment tu vas, ma copine? Ouh! Ẹ fẹ́ gbọ́, inú mi ń dùn ni o. Ṣẹ̀ṣẹ̀ nínú mi ń dùn. Eh? Ayọ̀kúnnú ọkọ mi. Torí a ní igbó. Ayọ̀kúnnú ọkọ <laughs> owó tí bàbá ṣe ìsọ̀bá torí a ní ọ̀nkù Ìgbòho ayọ̀kúnnú ọkàn mi ọlọ́run wà ní gbàbọ̀dá Sunday Ìgbòho Adéyẹmọ lọ́wọ́ wa ẹ mo fẹ́ bẹ gbogbo ẹ̀yin èèyàn thank you bọ́jú ṣẹ̀rẹ̀ kọ́kọ́ tí bá excuse me sean live ẹ jọ̀ọ́ ẹ má o ẹ má wo ìmúra o ẹ má wo ìmúra mi o mi ì dẹ̀ ṣe fídíò yẹn nínú ilé ìta ni mo bọ́ tàti wá ṣe because tọ́rọ̀ bá ti ń gbé mi nínú mi ì nílé sùn mi nílé wo ni àfi tí bá sọ ó ń já mi lára jẹ ṣé ti eyín mo ń láti pour it out my joy yesterday knows. <laughs> ẹ má bínú ó ti reconnect mi padà òtútù mú ó ń ṣàwárà wàrà bọ̀ ń gbó mo ń láti jẹ iṣẹ́ àwọn èèyàn mi sábà dọ̀rẹ́ mo ń láti support àwọn èèyàn mi home and abroad ẹja àfihàn wa ṣọ̀kan we will win mo sọ lọ́jọ́ sí náà àbí tẹ bá rántí fáfàní èyí tẹ máa follow mi mo sọ pé we will fight the fight is imminent it is now no one can, can stop it mo rí ẹ̀gbọ́n Sunday Igboho mo rí pé àwọn gan múra ògùn dání lánàá gbogbo ẹni mò ń wọ mo rí gbogbo àwọ̀tẹ́lẹ̀ yín ẹ̀gbọ́n mi ẹ jọ ẹni bá mọ̀ òun ẹ bá mi jù sí wọn wípé he is well appreciated in Paris pé yèyí ayé kan ò ní Paris wọ́n appreciate wọn bàjẹ́ bàjẹ́ it takes a brave man uh, Yemi Adeola happy new week siri how are you my little cousin ẹ wo náìtì gan ni mo wọ̀ jáde kẹlẹ̀ mọ́ ẹ má gbàgbé ń pa make up or whatever whatever ọ̀rọ̀ tó wà lẹ́yìn ó ti di ojú ẹ̀ àwọn òṣèrú fúlàní mọ́ mo rí fídíò màmá kan lé àná wọ́n ti fi ìbọn ya gbogbo etí wọn ká má sọ̀rọ̀ ká má sọ̀rọ̀ sùúrù ò lè ṣe nǹkan tó wà lẹ́yìn ẹ gbàgbé sùúrù kan ló bá jẹ́ àtọ̀ an eye for an eye ní lọ́wọ́ yìí wọn ò wá fún peace ṣùgbọ́n àlọ́ yìí fẹ́ bá peace lẹ̀ lọ́wọ́ yìí ẹ jẹ́ kí gbogbo wa ká máa dira ni lọ́sàn-án àti lóru twenty four seven dírò òsì ìbẹ̀rẹ̀ òsì fọmọ tó gbódó mi àbí tó gbódó oru whatever ẹyẹ jáde lásán ẹ máa dúró déédéé ní twenty four seven tó bá mú wá kéde kó yé wọn pọ̀ wà lẹ̀ digbí. yesterday orí mi wú inú mi dùn ayọ̀ mi kún it was massive ah wọ́n mọ̀ pa dúró tán kò ń ṣe ṣeréṣeré mọ́sẹ̀ kò ń ṣe ṣeréṣeré mọ́ kò dẹ̀ ń ṣo ní peaceful way mọ́ wọn ò mú wá ní peaceful way bá mi ààrẹ Gani Adams ẹ má sùn mi ìrọwọ́ yín kò dẹ̀ kó rí bẹ́ẹ̀ lóòótọ́ làwọn Odùduwà wà ń bẹ̀ ó da àwa gan fẹ́ kẹ́sẹ̀ kiri. Ah, òtútù wèrè òtútù yẹn má bínú bí ṣe ń sọ lọ bá mi ààrẹ ibà Gani Adams Abiodun ẹ jọ sáà à ń fẹ́ kẹ́yìn gan ṣe kí ni kẹwùwà bí ọká kọ́ka yí síwájú káwọn paramọ́lẹ̀ tẹ̀lé káwọn òjò láwọ́ ruru ká má gbẹ̀yìn gbogbo bí la ti ń jàjà yìí nísìnyí o kò ń ṣe nàìjíríà nìkan o ìjà ti dé o ìjà ti dé ẹ gbàgbé pamala buhari wọn ní kọ̀kọ́ tó fẹ́ fún anybody wọn ní ọ̀fà yín ní anybody and i like the man mi ní purọ́ fún yín ìfẹ́ tó ní sáwọn èèyàn ẹ̀ ó burú gidi gan ìfẹ́ tí ò nábà wọn ni tí ò fẹ́ fi bí anybody ṣeré òun ló gbọ́nà òun gbọ́jà wa lọ òun gbọ́jà wa tiwa lọ kí ni bàbí tinubu ṣe fáwa káwọn sá ti di ààrẹ ọ̀nà ààrẹ eh, nàìjíríà làwọn bá kiri náà kí náà ṣe the next thing tí mo tún wá ń gbọ́ ni pé wọ́n ní gọ́vnà Ṣèyí Mákindé fẹ́ lọ gbé Ìgbòho ah ẹ má wo. dádì mi àlérí ẹ má dánwò sọmọ pé báyẹn ṣe nìyẹn bí eré bí eré àti káńsù lẹ́kì tó gèètì ẹ má jà káńsù many things o ìjà ò tí tán o ìjà ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni o wọn ò tí sun anything o ẹ bá ṣe bí ẹ̀gbọ́n Sanwó-Olú o ẹ̀gbọ́n Sanwó-Olú disappoint me èmi bí lifa àwọn ògbọ́n mẹ́kọ́ làwọn nà ọmọ èkó ni wọn nà ṣé mi ò wọlé wọn ní lókè òpó ni èmi ń wọlé wọn nà bọ́dá fẹ́mi ló mú mi wọlé wọn torí bọ́dá fẹ́mi ẹ̀gbọ́n lọ́jẹ́ sí ẹ̀gbọ́n ọ̀rẹ́ lọ́jẹ́ sí ẹ̀gbọ́n mi ọmọ èkó ni gbogbo a hmm? pé sódìgbà tẹ bá jẹ́ kán dé kán máa mú orí àwọn ọba wa kúrò sọ ti mú orí ọba kan àbọ̀ àti ìmú wọ́n ti mú o ẹ ṣe nǹkan kan tẹ́yìn bá fẹ́ ṣe nǹkan á fẹ́ ṣe nǹkan náà because àwọn òní dúró kọ́ wá pa wá eh? àwa tí wà wà ò papọ̀ ẹ̀sìn wà ò papọ̀ èdè wà ò papọ̀ èdè ní kọ́ máa mix up kọ́ máa lọ sí everywhere ṣówó máa fọwọ́ lọ́rùn ni àwọn ẹlẹ́gẹ̀ agbẹ̀gẹ́ oníṣu agbiṣu onígbàdo agbìngbàdo ẹ̀ kó máa lu. Ah, èmi ò ṣáà láìkè network jákujáku yìí ah, wò ó jẹ́ ọ̀rọ̀ sọ jàre ẹ má bínú so bẹ́ẹ̀ ni ibi ṣe sọ lọ àwọn onífàmù á ṣe fàmù wọn ẹlẹ́gẹ̀ẹ́ agbẹ́gẹ̀ oníṣọ́ àgbèṣọ alágbàdo àgbẹ̀ ẹ̀ẹ́ka àwọn màálù ti yín nǹkan ọ̀sìn àti nǹkan ọ̀gbìn it's equal the the two are egalite they are two different things but ẹ̀yin fi ti yín pa owó àwọn náà fi ti wọn pa owó ni wọ́n fẹ́ jẹ ẹ̀yin dẹ̀ bọ́ síbẹ̀ ní kí màálù máa jẹ wèrè ní ní ẹ̀ ṣúnú ni ẹ̀ ṣí eré ní. níjọ́ ni mo bẹ́ bọ́ta pé wọ́n ti ń kó màálù wọ́n ti ń kó lọ èkó wọ́n ti ń kó lọ sétí òkun sétí bar beach ẹ̀gbọ́n mi Saheed Elegushi ẹ̀ sọ nǹkan kan o ẹ́ mo dẹ̀ mọ́ tẹ́lẹ̀ ṣe kẹ́ tó jọba aṣáàjọṣe kéré gbàǹgbò ṣe ni ẹ dẹ̀ lẹ̀ ẹ gbọ́dọ̀ lẹ̀ bẹ́ẹ̀ náà irú lílẹ̀ wo nìyẹn irú ládìí àná ẹ ọlọ́run gbọ́ ogún mi ni ẹ̀gùn yẹn gùn mí lánàá níbi pé kí n wà lé ó ti dójú ẹ̀ jẹ́ ká jàsẹ̀ àná ìfọ̀ àná ìlà wà lọ́wọ́ yìí kò sí wàhálà ẹ̀ kẹ́ bí mo di dúró ká bù ká bọ́ sáàrin ra wa ká bára wa ṣeré gidi gan ọ̀dẹ ni wọ́n tí ó bá ṣọ̀dẹ̀ wọ́n fẹ́ tẹ́ ní lóòótọ́ àbúrò mi adéọlá evangelist yẹmi adéọlá bless you sire wọ́n fẹ́ tẹ́ ibi tó ti rìn dì ní pé wọ́n bọ̀ lọ́dọ̀ wa wá jà ní ẹjọ́ ń wọlé kọ́ máa bọ̀ wọ́n á ga tó yìí lẹ̀ wà láìtàlá sì tí àlùkò rẹ̀ wá ga báyìí nílẹ̀ ni <laughs> somewhere somewhere clothing eh? I sunday bójú bójú Sunday. Bonjour, bonjour les enfants. Comment tu vas? <sighs> Eh, sọ̀rọ̀ sókè mi ti sọ̀rọ̀ sókè gbogbo yìí ẹ ó ti èyí kẹ gbọ́ ah, eh. ọlọ́run bínú mi ṣe ń dùn lẹ́yìn i don't know àtòru mi ò lè sùn wọ́n ń béèrè lọ́mídàájí pé god tí bá wà nàìjíríà ńkọ́. Ah mi ò blame ara mi i'm a full blood Yoruba woman bó wọ́n ti jàǹgùn wọn yẹn ló ṣe ń gún àwa kan náà wọ́n mú ọwọ́ mọ́mì yẹn wọ́n ti fi ìbọn wọ́n ti fi já dànù wọ́n mú yorùbá mélòó or any southerner mélòó south east mélòó tó ń terrify àwọn lókè ọ̀yà so it is not done they can never come to our territory and terrify us they are known as terrorists now everywhere àwọn náà stain orúkọ Nigerians we don't terrorize we don't terrorize Nigerians might be brilliant in brain we might do everything to have money to raise money to be kind to ourselves but we don't like killings anywhere I am now when they ask few months ago I used to be afraid or ashamed to say I'm a Nigerian but not now I'll tell them I am from Nigeria but the part of Yoruba the peaceful part Tell them they will understand. We are peace-loving people. We don't fight. We don't terrorize. Ai kì í jà kì We are not lazy to fight but don't dare us Don't dare our authority. Don't assume we can't do anything. Don't play upon our intelligence. ẹ̀yà ara ṣákí mo kí ikú oríire ẹ Fẹ́mi àdì Ìgbòho òòṣà ńlá ńlá yẹn ṣe pàtàkì láti èní lọ kì í ṣe òòṣà lásán òòṣà ńlá ní kẹ́ ẹ àdì sí brọ́dà mi Abíóyè ọmọ Òṣòdì kò yọwọ́ náà lẹ̀ ó kú ọmọ ṣe God bless you sọ̀rọ̀ sókè ká pa àwọn wèrè lẹ́nu mọ́ àwa la máa sọ̀rọ̀ sókè àwọn wèrè máa dákẹ́ fún wa ni ó ń ṣúnú ni ní dáfín aláya anybody wetin happen gangan kí ló ṣẹlẹ̀ nísìn ìlú tí Ìgbòho tó ti lọ ṣe manifestation yẹn lánàá because i will call it a manifestation àwọn ọmọ ọlẹ́ni wọ́n sá <laughs> bó ṣe fẹ́ mi ìfẹ́ máa ṣe live báyìí káwọn ah, ọ̀rọ̀ àdúgbò èwo ni kí ni gan <sighs> ẹ fi statues ẹ fi pọ́n wọn lé kò dìgbà téèyàn bá kú kó tó máa mọ amọ̀ kó tó máa ráàvù orúkọ ẹ̀ sí ṣé rí ìrìn tó ń rìn ní àná yẹn ìrìn akínní o is an icon is an hero ẹ má jẹ́ kí ìtàn yẹn parẹ́ nínú ìlú yìí mọ́ rárá láíláí ìtàn kọrin ìtàn ọmọ tó ti ibì kọ́ wá gbọ́ ni pa ní jagunjagun kan a tó fi ṣe ogun round one Sunday igbòho. Sunday Adéyẹmọ Ìgbòho ẹ kọ orúkọ wọn sí kó wà ní ìwé ìtàn kó má parẹ́ láéláé bá wàhálà bàbá o respect congratulations ẹ̀gbọ́n yìí kò ní bàjẹ́ so bóyá máa jẹ́ nìyẹn alájà Fauzat Adùkẹ́ sísítà mi ní France bí angel gloria mukaila sikiru ọmọ tani olúwapọ̀ gbóyí pátá ni mo rí akíngbadé victor bọ́bọ́lájí ṣọ́ọ̀sà bàbá àgbàlagbà ẹ ṣe ẹ jọ̀ọ́ ẹ bá mi jẹ́ káàrẹ̀ mọ nǹkan tó ń lọ lọ́wọ́ ìyá àfẹ́ ṣeré mọ́ àyìn dúró dàrẹ̀ àníyàn wọn lé ọmọ bọ́ta lọ́wọ́ ìwọ̀n ní choice ọmọ bọ́ta the time is now because àwọn la fi ṣaṣíwájú lóòótọ́ náà náwó sí movement tó ń lọ lọ́wọ́ ìbò afẹ́ rí wọn physical we don't want him to just send us anymore ẹjọ́ yé wọn pé we are everywhere àwa London yìí tàdé kò sí gbogbo alamapadà jíjú ọpẹ́ ìyẹn tún kọ́ ìjọ tá a bá máa bẹ̀rẹ̀ ẹjọ́ pẹ́ báyìí bó ṣe ń jó ní London náà máa jó lamẹ́ríkà jó Germany jó ní Italy àwa ti parí gan àwa gan mọ jójó ẹ̀rí wá ń gbà ẹ̀ ah, à ń jó yálà bíbí covid ló ká wa lọ́wọ́ kò àwọn oníwàhálà aṣoníjà èmi náà fẹ́ fi bẹ̀rẹ̀ ogun ní parí bíbí dẹ̀ pa àwọn gẹ́ẹ̀sì mi àwọn náà fẹ́ jáde tán gbà ẹ̀ kò sí tí o nu wọn wọ́n fẹ́ jáde tó mo ní kò jọ́ mi ní kò yín bọ́ tàbí ọmọjọ́ mẹ́jọ ẹ fi wọ́n sílẹ̀ èmi náà rèé lẹ́nu mo jí sọ́lá ọ̀rẹ́ ibì kan digbí láyé dúró. ẹ̀gbọ́n Sunday Adéyẹmọ Ìgbòho èmi ń dúró dè yín Paris o ẹ mi ní hànà ẹ̀gbọ́n mi ẹ nítorí Ọlọ́run mo bẹ̀ yín ni ẹ fi pọ́n mi létí rìn yín bá gba pààrí bí ó tẹ̀jú ṣẹ́jú mẹ́ta péré kẹ́kọ̀ọ́ pé mi màá dá yín lò màá jẹ yín bẹ́ẹ̀ pé mi lóru ọ̀gànjọ́ fúnra mi ni màá drive tí màá gbé yín sitting wàláì tààlà mo lè gbà mo lè torí gba ni mo sì ti máa fi pọ̀ yín lé lórí ìtẹ̀tẹ̀ ṣe yìí ó dùn mọ́ mi bàjẹ́ ah mo fọ́ <laughs> azin èmi sọ pé mo fọ́ mo dúró digbí ọlọ́run ọṣẹ bátìrì mi ti lò kò ní yẹ bátìrì tí ń sọ̀rọ̀ àwọn mọ̀lẹ́bí mi lọ́wọ́ ọ̀rọ̀ tó ń dùn mí ọ̀rọ̀ tó ń ká mi lára gbogbo yorùbá mọ̀lẹ́bí tèmi gbogbo yorùbá ẹ̀kọ́ máa ń mú eré lásán even àwọn ọmọkútọ̀ ní ọ̀dà yẹn tún kọ́ ìgbà tí mò ń lónìí restaurant mi bí àwọn ní customer mi jù because wọ́n pọ̀ ń bí jù wá lọ wọ́n pọ̀ ń bí jù wá lọ London láti pọ̀ US láti pọ̀ àpọ̀ ní all speaking English country but we no too many so máa ń try láti kó gbogbo àjọ ń gbà ẹ̀ that's why gbogbo conflict yẹn kò síbi tó ti ń kéde di alẹ́ kò síbi tíjà kì í sí mo padà ń ṣe kí ni mò ń ṣàǹfọ̀n understanding gbé náà ni pé sẹ́ẹ̀ àjọ máa wà ní wọ́n sábàjọ wà. so adìkanrin ejò ló máa jọmọ ejò yá nǹkan tí máa sọ fún wọn nìyẹn pé tẹ bá ṣe yàmàyàmà àwọn aráàta wọn á tìrìtì yàmàyàmà ó ti eyín kémi má ti gbọ́ ní pọ́ńpọ́ ọmọ ìyá mi jàǹbí kan máa dúró tọ̀ ni ẹ wé ti àpù kọ́mọ ah, kọ́mọ kọ́mọ kí ló tó ṣe yẹn ó dàbí ó dè mí bì dákọ̀ fún yìí fìsàn ó bíódì mi bí báyìí ọmọbìnrin kan ti gba ilé síbẹ̀ rí tí bọ́ọ̀yẹ máa ń gbajà tó máa bá fa wàhálà òróró ó dẹ̀ lọ́jọ́ kan ó dà ó dẹ̀ fún fọtí ọmọ yẹn máa ń lo cream ó dá owó ọmọ yẹn kọ làṣẹ́kẹ̀ ẹ̀ ọlọ́kọ̀ṣe mo kàn pàdé ẹ̀ lọ́jọ́ ẹ̀ ní ó ní ìsàbí ìyàwó kan police ó ṣèrè ni police no take me there May we go do like say i wan ask wetin happen èmi kàn ní kó o sá pamọ́ ni bí bàbá ẹ̀ ṣèṣílẹ̀ kan ọlọ́run mo mú un mo mú sáìsì ẹ̀ fún ni inú mi wá dùn tọ̀dọ̀ mi yẹn náà kọlà one one ni wọ́n ní call police now may you tell them say we dey do two fight èmi ẹjọ́ máa ń kọ́ kí n tó kọjá he beat my sister akọ́mpítà ń bà kí ni wọn ò lè pa mí ìyẹn tún kọ́ ẹnu la máa fi sọ ìdí la máa fi jókòó ó ṣe ta ló ó ya alájà òṣàlá gbogbo yorùbá láàdì aláyọ̀ ọlọ́run mo fẹ́ bẹ́ẹ̀ bóyá wà nìyẹn òṣàlá ẹ bá ń kọ́ sí i eníyèyé kan báyìí náà fi wọ́n jẹ yẹn ní Paris èmi tó ń bọ̀ bá wọn lé tó bá bá mi Paris ó dà máa lọ bá wọn lé wọ́n jọ sí lockdown mi ń yàbọ̀ ń lé orí mi ń wú sí wọn gidi gan ni ẹni àpọ́nlé ni wọ́n dẹ̀ máa máa pọ́n wọn lé ni títí òpin ayé yìí máa fi dé ọlọ́run wá ní fi kú tó yá wọn pa wọn. <sighs> ẹ̀gbọ́n mi àṣàǹtí ṣòlè náà mo láti dọ́dọ̀ wọn ikú àwọn náà bá mi lẹ́rù ó bá mi nínú jẹ́ hmm. lára àwọn tájọ́ ń jà fún ẹ̀tọ́ Yorùbá yìí náà ni ṣùgbọ́n akọ́lé òkì ń tàsé kálukú ló lọ́jọ́ tiẹ̀ tó dá tó máa bọ́lẹ̀ nú ọkọ̀ èrò tájọ́ wáyé nígbà tí mo kàrọ̀ kó mo gbá ọwọ́ mọ́ tébùlù pé yé yé yé ọkọ mi sọ pé kí ni mo yé yé mo bẹ̀rẹ̀ sí dínkù Me le sọ̀rọ̀ mi ah wait yeah, I saw something I saw something on Facebook ah wọ́n sọ pé wọ́n sọ pé Alhaji Ṣọlá ti kú no it can't be though ó ti pẹ́ tí mo ti bá wọn sọ̀rọ̀ last the last time he called me was àwọn fẹ́ wá ṣe jump ní ṣọ́ọ̀pù mi along the line I never knew what comes up wọn ò lè make ẹ̀ ẹ̀gbọ́n mi ni wọ́n láti Lagos Island mo wà lára wọn tó ń lọ́jọ́ fújì wọn kọ́lọ́run bá mi fọ̀run kẹ́ àwọn náà struggle he will never stop where his life stops mo bá yàwó àtàwọn ẹbí wọn mo bá wọn kẹ́dùn ọlọ́run á bá wa tẹ́ wọn sáfẹ́fẹ́ rere ẹ̀gbọ́n gbìyànjú ṣùgbọ́n àkọlé òkè it is it so ẹ má gbàgbé ẹ̀yin ará Ìbàràpá gbogbo àwọn eré àtẹ́gbọ́n mi tọ̀ tẹ́gbọ́n mi Sunday Igboho tọ̀ lánàá he merited an honour ẹ lọ ṣe statue ẹ lọ wábi tó dé ẹ má wá woro o ẹ má lọ mu sí woro ẹ dá owó láàrin ara yín tabadẹ ra àwọn tó máa ń ṣe káàtì ẹ ẹ gbé fọ́tò wọn tó bá gidi gan ẹ gbé sáàrin bẹ̀ ó ti eyín ẹ tajà tí ẹran àtọ̀dọ́ àtọmọdé kan máa béèrè pé who is this even some people will come in and they like who is this person àwọn ò tiẹ̀ gbórúkọ yẹn rí ẹ máa gbọ́ orúkọ yóò gbọ́dọ̀ parẹ́ nùwé tán. Ah. <laughs> ó ti dójú hmm? ẹ o ẹ sáàmọ̀ ó ti dójú ẹ o ẹ jọ èyí tẹ́ bá bá mi mọ̀ wọ́n bó jẹ́ kẹ́ bá mi ju nọ́mbà wọn n fẹ́ kí wọn as in i don't know i don't know i don't know how to just appreciate him like did we have someone in Nigeria. So I am like, did we have someone that can take up something like this? So why are we waiting all this while? Hmm? kí là ń dúró dè sọ ní jagunjagun tó lè jagun ṣẹ́gun kí là ń dúró dè láti jọ̀njọ́ ẹ̀ ẹ́ ah mo rí èrò lánàá inú mi dùn ni inú mi dùn mo fi ọwọ́ mi méjèèjì mo fi díẹ̀ kébi mi pé pé yé this is a good turn out and we all turn up so mo fẹ́ drop video yìí èyí tí mo sọ yẹn náà tó mo kàn ní wá appreciate ni kí wá appreciate ẹ̀gbọ́n mi Sunday Adéyẹmọ Ìgbòho Òṣàlá ń pé wọ́n ṣe wọ́n kó ọmọ ṣe tẹ́ẹ̀bà gbúrò mi kò sí tó mú mi orí ìfà àwọn ẹ̀gbọ́n ẹ̀dọ̀ kì í dùn gbé òtútù òde ń bẹ́jà lálẹ́ odò ṣẹ́tírí ẹja lọ́mọ orí ìfọ́ mi ẹni bá perí mi á perí ara ẹni àforí ara ẹ̀ dí àforí aya ẹ̀ àforí ọkọ ẹ̀ àforí àwọn ọmọ ẹ̀ dí tí n bá ṣe bí pé bá dé nìyẹn sí o. Mm-hmm exactly bó ṣe máa bá dé nìyẹn so ẹyẹ èèyàn ẹ stay tuned tẹ́ẹ̀bà gbúrò mi mo decide láti lé lò ní because sọ̀rọ̀sọ̀rọ̀ ti pọ̀ tàdé ń jà sórí the same course. mo máa ń wo yeye dara yeye dara god bless you you are doing wonderfully well you are doing a great job ó láti mi kan náà dá pé london náà ti máa ń sọ̀rọ̀ àwọn náà sì sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ pé wọ́n fẹ́ gbé ẹ̀gbọ́n sunday gbòòyì mo kí yẹn yìí náà mo kí yín awíkoko you are always doing well àti gbogbo ọ̀dà sọ̀rọ̀sọ̀rọ̀ alhaji Almaruf, lamẹ́ríkà mo kí ẹ̀yin náà ẹ̀gbọ́n mi happy birthday to you alhaja ẹ ṣọ̀pọ̀ ọdún láyé so tí mi bá rántí orúkọ yín kì í ṣe pé bóyá mi ò mọ̀ yín o but gbogbo wa lè má sọ̀rọ̀ at the same time ta ló fẹ́ gbọ́ra wọn ó ti yé but this very one mo rí pé ó necessary ni inú mi dùn bí inú mi ṣe dùn tó ni mo ṣe ní kí n jáde kí n appreciate ẹ̀gbọ́n Sunday God bless you sir ẹ ṣé ẹ pẹ́ fún wa we really appreciate you so everybody ẹ bá rí wọn ẹ tó bá mọ̀ wọn ẹ tó bá close mọ́ wọn tó wà able láti rí fídíò yìí tell him he is appreciated in paris. No.